mo ní sùúrù lérè tá a bá lè ṣe é ọ̀pọ̀lọpọ̀ ló fi ìkánjú wàhálà là pé ohun ọwọ́ mi ò tó má fi gọ̀ọ̀gọ̀ fà á ṣùgbọ́n kí ló máa yọrí sí wàhálà àjálù ìṣòro lọ́kan òjọ̀kan òun ló mà máa ń yọrí sí ṣùgbọ́n tá a bá má lè ní sùúrù á adé lórí bí ọba á jẹun láàfin bí aya láti gbégbé ayé gbajúmọ̀ nígbà tó bá ṣe ṣùgbọ́n tá a bá fi gìrìgìrì ọwọ́ mi ò tó gọ̀ǹgọ̀ ni máa fi fà á kí ló máa yọrí sí. Ah! Fọ́yẹ̀kẹ́ Inaọlájí lórúkọ tèmi Orísun ni mo wà tí mo ti ń dún bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe. Ojúmọ́ ire lẹ́tọ̀ ìlera ti yín òun ni wàhálà ti wá ìgbádùn yín òun náà ló ṣe pàtàkì ó jẹ wá lógún lọ́pọ̀lọpọ̀. A ní ojúmọ́ tó mú èmi àti yín lónìí àmọ́ wá sówó àmọ́ wá sáyọ̀ àmọ́ wá sẹ́ẹ̀bì gígùn àti àlàáfíà èmi ò ní ṣaláì dúpẹ́ nítorí pé ọ̀pọ̀ òjò ló rọ̀ lánàá tí ilẹ̀ fi ṣe omi tó fi mu ọ̀pọ̀lọpọ̀ ló sùn lánàá tí wọ́n gbé apá wọn láàárọ̀ yìí kò ṣeé gbé wọ́n sì gbé ẹsẹ̀ wọn kò ṣeé gbé wọ́n gbé orí wọn kò ṣeé gbé ṣùgbọ́n fẹ́mi àti ẹ̀yin olólùfẹ́ mi wípé láàárọ̀ yìí a tún jí sáyé a gbé apá ó ṣeé gbé a gbé ẹsẹ̀ ó ṣeé gbé wọn ò gbà mí ní mọ́ṣúárì wọn ò gbà yín ní mọ́ṣúárì ó yẹ ká fi ọpẹ́ ìyìn fún ọlọ́run olódùmarè àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé gbanigbani tó tó sáyá àrírun àlá ọba àwọn ọba gbòǹgbòdílé jésè àtòfaratì bí òkè kábíyèsí ẹ ṣé o bí ẹ ṣe ń tọ́jú wa. ẹ kí la fẹ́ gbéyẹ̀wò ní ojúmọ́ ire tòní òun náà ni àwọn olóyìnbó ń pè ní stomach but yorùbá máa pè ní ikùn wọ́n ló ní kùn ló mọ̀ọ́kà ajẹun dunu òun ló mọ ọwọ́ ẹ̀ ló mọ̀ ọ́pọ́nlá a máa sọ nípa ikùn àwọn ìṣòro wo ló ń dojúkọ ikùn àwọn oúnjẹ wo la lè máa jẹ sí ikùn àwọn ọ̀nà wo la fi lè máa gbà láti máa tọ́jú ikùn wa bó ti jẹ́ ọmọdé ọkùnrin ni o tàbí obìnrin ó la ó máa gbé yẹ̀wò lónìí torí náà kẹ́ mú ẹgbẹ́ nǹkan fìdílé kẹ́ sì fìdílé nǹkan èmi kì í dárìn bẹ́ẹ̀ ti mọ̀ mo ní àlejò pàtàkì òdu ni wọ́n wọ́n ń ṣàìmọ̀ fún wọ́n ń ṣàìmọ̀ fún olóko ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti a ti pè wọ́n tí wọ́n dá wa lóhùn tí wọ́n sì ń jẹ́ wa lónìí náà nítorí pé wọ́n tún jẹ́ wa mo dúpẹ́ pàtàkì ọpẹ́ pàtàkì fún wọn wọ́n wà ní ìkàlẹ̀ tó bá tó àsìkò náà n máa máa pè wọ́n sórí afẹ́fẹ́ láti máa lórí agbami ètò yìí láti máa yànnàná àwọn ikùn àti oríṣiríṣi àwọn nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n á máa yànnàná ẹ̀ fún wa Fóyèkẹ́ Ìnàọlájí lórúkọ mi lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ wá ṣe mọ ìṣe wa ẹ mọ̀ yìí pé a máa ń mu omi ọgbọ́n nínú omi ọgbọ́n yìí ó ṣeṣe kí wọ́n gan kò rí tiẹ̀ ṣe níbẹ̀ ó ṣeṣe kó jẹ́ pé nínú ẹ̀ gan òun náà ni ìwòsàn tiẹ̀ náà wà níbẹ̀ mo ní kí ló wá ń rò ó omi ọgbọ́n tèmi òun ni pé kí làwọn ènìyàn ń sọ nípa ẹ̀ ṣé ohun táwọn èèyàn ń sọ nípa ẹ̀ ló jẹ́ ìṣòro tiẹ̀ wọ́n lo ga wọ́n lo kúrú wọ́n lo sanra wọ́n lo oògùn wọ́n lo òmọ̀rọ̀ sọ wọ́n ní kí ni ìbínú ni ṣá àìmọ́ ni ìjà ni ah! ó lè bú òkú báyìí kó ṣíṣọ lójú kó sọ pé ah, ó sọ ilé yìí tán kí ni wọn ti sọ nípa tiẹ̀ wọ́n ló lè ní wọ́n ní ju àgùdà ni wọ́n ní gbani wọ́n oríṣiríṣi ni wọ́n ń sọ nípa eléyìí ló wá gbé lọ sínú ìrònú àti ìbànújẹ́ tó wá kó àìsàn bá ẹ tó wá fẹ́ para ẹ̀ ìwọ náà wò ó yẹ̀ wò díẹ̀ ẹni tó ti kú lánàá gan ogún ọdún ọgbọ̀n ọdún wọ́n ń sọ nípa ẹ̀ ohun táwọn ènìyàn wá ń sọ nípa ẹ̀ ó wá jẹ́ kí ni o ó wá jẹ́ ìṣòro fún ọ má ṣe jẹ́ kí yẹn jẹ́ ìṣòro fún ẹ ohun tó sọ nípa ẹ̀ kọ́ ló má ta o ṣùgbọ́n ohun tí ìwọ gangan gangan gangan tó ń gbélé ayé ẹ̀ ṣe òun ló ṣe pàtàkì tó bá sọ pé òun jalè tó o bá jalè o ò níṣòro tó máa sọ pé ò ń jà ò ò jà ò ò níṣòro àwọn tí wọ́n ń sọ yẹn náà níì ẹ kí ló wá dé tó yẹ pé nǹkan tó wá ń sọ nípa ẹ tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbé gẹ́gẹ́ bí rumors táwọn èèyàn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí gbé gẹ́gẹ́ bí ìbanijẹ́ ìbanilówájẹ́ ìṣòro tiẹ̀ ló wá kárí sọ báyìí sí ló wá ronú báyìí sí ló wá sọ pé wò ó lè jáde mọ́ ló wá sọ pé ilé yẹn wò ó lè lọ mọ́ nítorí kí ni kí ló ṣẹlẹ̀ ohun tí mò ń gbìyànjú láti sọ fún ẹ ni pé ohun tó ń sọ nípa ẹyẹ kọ́ ló mọ́tà o ṣùgbọ́n ìwọ gan fúnra ara ara ẹ ìwọ gangan ìgbésí ayé wo ni ìwọ gan ń gbé ṣé ohun tó ń sọ nípa ẹ̀yẹn ṣòótọ́ ni ṣé irọ́ náà ń pamọ́ ẹ̀ ṣé nǹkan tó ń sọ yẹn ṣé ìwọ náà máa ń ṣe tó bá yẹ pé o mọ̀ o wẹ̀ o mọ̀ kànkàn o ní láti sọ pé kàn máa sọ ọ̀rọ̀ lọ́wọ́ kò sí nǹkan tó kàn ẹ́ ń bẹ̀ kò sì máa gbé ìgbésí ayé àlàáfíà èyí tó ń gbé lọ bó o wọṣọ ayé á lò wọ̀ bó o wọṣọ ayé á sọ pé o wọṣọ bó o jẹ́ gbajúmọ̀ tó náwó ayé á sọ pé àpàní ẹ wípé o ò mọwó ná wípé owó máa gan o ṣẹni tó yẹ kán lọ fún lówó kán lọ fún lówó nìyẹn ẹni tí ò mowó ná tí ò tiẹ̀ tí ò tó kàn náwó báṣubàṣu bó o bá ya wọn ń kọ́ ayé kígbe wọ́n sọ pé ẹ̀ lè dọ́dọ̀ ẹ̀ kó ràn ẹ́ lọ́wọ́ àwọn ni o lè ní olójú kòkòrò onígbà wọ́n sọ nípa ẹ̀ ẹ́ bó o tún lè ṣe bó o tọ́jú ọkọ bó o tọ́jú ọkọ bó o tọ́jú aya bó o tọ́ ayé ṣàmárì nǹkan kan ṣẹ́ tán máa wá ẹ ṣé ohun tán wá ń sọ yẹn tí ò ní apá kankan lára rẹ̀ tí kò ṣe ọ́ ní kankan òun ni wọ́n wá bẹ̀rẹ̀ sọ pé tiẹ̀ ti bàjẹ́ tiẹ̀ ti dàrú o ti ṣorí igbá o o ti ṣorí àwo o nítorí pé àní ṣorí burúkú láṣẹ ọlọ́run olódùmarè òun ló wá jẹ́ kó o wọnú àìsàn hypertension wá mú ẹ o wá bẹ̀rẹ̀ sí ronú lọ́sàn-án o ronú làárọ̀ o ò mà lè jáde mọ́ kí ló dé ṣé o lè tó yẹ ni o ò lè bọ́ síta mọ́ ó sọ pé à ó wá sọ pé ibi iṣẹ́ máa fi sílẹ̀ tó bá ti gbọ́n kan tó ń sọ wọ́n ní mo lọ ṣèbálòpọ̀ pẹ̀lú lágbájá wọ́n ní ẹnìkan báyìí ni mò ń bá ṣe wọ́n ní kinní kan ni ó wá sọ pé ibi iṣẹ́ yẹn máa resign o dẹ̀ ríṣẹ́ mi ẹ resign kò sẹ́lẹ̀bẹ̀ tó ń bẹ̀ pé kò má tó o bá tí ì mi ẹ máa jókòó bóyá kíyàwó ẹ máa bọ ẹ bóyá ńgbà tíyàwó ẹ bá ń bọ ẹ ara yóò ní sọ̀rọ̀ sí ẹ mọ́ wọn ò tiẹ̀ ní rí rò mọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ pé ọ̀lẹ oṣì ó fiṣẹ́ sílẹ̀ ìyàwó ẹ ló ń bọ ẹ kí ló fẹ́ sọ ohun náà ló mú mi rántí a ọ̀gbẹ́ni kan gbajúmọ̀ ni èèyàn pàtàkì ni ọlọ́lá jùlọ ni mo ní tí n bá dárúkọ ìran ọkùnrin náà ẹ̀yin náà máa mọ̀ wọ́n bó tilẹ̀ jẹ́ nàìjíríà àti ní òkè òkun ẹni tó gbajúgbajà ni mo ka ìwé rẹ̀ ní ọjọ́ kan ó ní ayé awí wọn á sọ nípa tèmi kò sí ohun tí wọn ò lè sọ ó ní bó o lówó ó ní wọn á wí ó ní bó o lówó ó ní wọn á wí ó ní bó o wọṣọ ó ní wọn á sọ̀rọ̀ ó ní bí o wọṣọ ó ní wọn á sọ̀rọ̀ ó ní lẹ́mìí bí myself ẹ jẹ́ kí n jẹ́ èmi fúnra ara mi má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kó tì ẹ́ lọ ṣe nǹkan tí o fẹ́ ṣe o fẹ́ ṣe ni o o fẹ́ ṣe ni kò ń ṣèwà ẹ́ o ò lè yáwà o níwà nítorí pé nìkan ń sọ̀rọ̀ nípa ẹ̀ ohun tí mò ń sọ ní wákàtí àtẹ̀wọ̀ yìí náà ni pé kí o jọ̀ọ́ má ṣe jẹ́ kí ohun tí ará alé ń wí ará àdúgbò ń wí ará ìlú ń wí ará ibiṣẹ́ ń wí kó wá mú ẹ dúró sí ojú kan kó wá bẹ̀rẹ̀ sí kárí sọ kó má ṣe kí ni kó bẹ̀rẹ̀ sí máa ronú kí hypertension wá dé àìsàn tí àìsàn míì tí ò sí lára ẹ tẹ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí yọjú lẹ́lẹ́kọ̀ òjọ̀ kan kó bẹ̀rẹ̀ sí máa náwó bó o bá tún náwó lórí àìsàn wọn ni ẹ ó ti kó èèsì <laughs> ta ló mọ̀ bóyá oríṣiríṣi ni jọ tújúká mú ọkàn rẹ le jẹ́ ìwọ fúnra rẹ̀ má ṣe gbọ́ wọ́n ní wọ́n pé lẹ́nu ẹnikẹ́ni Ojúmọ́ ire lètò látàárọ̀ tẹ̀tí ń bá mi ká lọ Fóyèkẹ́ Inaọlájí lórúkọ tèmi kí là ń gbéyàwó lónìí òun náà ni ikùn tí olóyìnbó ń pè ní stomach òun la fẹ́ gbéyàwó lẹ́ni nurse Abọ́sẹ̀dé Ọlọ́run ẹ̀san wọ́n ti wà ní ìkàlẹ̀ wọn ò jẹ́ kó sún wọn rárá láti bá mi yànnàná nípa ohun tí à ń pè ní ikùn Orísun ni mo wà tí mo ti ń dúbi ẹdun tí mo sì rọ̀ bí òwe ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn nígbà tí a máa lọ sọ́dọ̀ àlejò pàtàkì wa ti ọjọ́ tòní.